ǹjẹ́ kangókangó báyìí lóhùn agogo dùgbẹ̀dùgbẹ̀ lóhùn akèrègbè a sì mọ̀ wípé bẹ́ẹ̀ bá ti ń gbọ́ ìṣẹ̀dálẹ̀ bàbá wa orí ìkànnì ìṣẹ̀dálẹ̀ àbínibí wa náà lára àmọ́ lónìí ẹ rí i pé àrà ọ̀tọ̀ báyìí òní tá a mú wá ọ̀tọ̀ níbi tá a gbà wọlé lónìí torí pé àkànṣe ni nǹkan tá a wá ṣe ló jẹ́ kó jẹ́ wípé ohun tá a fi máa ń wọlé ohun kọ́ la fi wọlé ṣe mọ̀ wípé tó bá jọun báyìí là á fi wéhun epo ẹ̀pà wọn ló jọpọ̀ sí ẹ̀ lírí olúwàbùkọ́lá adélèké adégbọlá lórúkọ tí mò ń jẹ́ gbogbo èyí tí ẹ ti láǹfààní láti darapọ̀ mọ́ wa ẹ tún bá wa tàn ká káwọn tí wọn ò tí ì láǹfààní láti darapọ̀ mọ́ wa àmọ́ tàbí tí wọn ò tí ẹ̀ tí ì mọ̀ nípa ìkànnì káwọn náà ò lè láǹfààní láti mọ̀ ṣe mọ̀ wípé àwọn ohun tó jẹ mọ́ ìtàn abínibí ìṣẹ̀lẹ̀ tó ń lọ làwa máa ń fi ojú ìlànà ìbílẹ̀ wò wípé ọ̀pọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kì í ṣe nǹkan tuntun láàbà ní parọ́ tara wa jẹ wọ́n ti ṣẹlẹ̀ rí kí làwọn nǹkan ìlànà wo tàbí ọ̀nà wo ni wọ́n gbé gbà láti wá ojútùú sírúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tí ò fi ní ìpalára lórí àwọn tí ọ̀rọ̀ ọ̀hún kàn nígbà tó ṣẹlẹ̀ abala ibi fẹ́ lò gan-an lórí àkànṣe ètò ti tòní rèé gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa àsìkò péréte òun náà là á lò ṣùgbọ́n àárín àsìkò péréte ọ̀hún inú mi ó dùn láti mọ ewu àti àríwísí yín náà lórí àwọn nǹkan tí a fẹ́ gbé yẹ̀ wò ẹ jẹ́ kí n ṣẹ́ mi mu díẹ̀. orin tẹ́ ń gbọ́ yìí jẹ́ iṣẹ́ ọ̀kan lára iṣẹ́ ẹ̀ aláàjì agbolúajé eléyìí tí wọ́n pe àkórí rẹ̀ ní ẹnìkan ò rínú ṣe mọ̀ wípé ihun tí mò ń sọ lẹ́nu báyìí lẹ gbọ́ ojú mi lẹ rí ẹ̀mọ́ tí ń bẹ nù mi ó dàbí ìpèdè àwọn olóṣèlú ayé àtijọ́ wọn ní ojú mi lẹ rí ẹ̀rí nù mi dẹmọ mo wà bí mo wà ń dẹmọ bí ìsinmi dẹmọ èmi nìkan ni mo mọ tí ń bẹ nínú ara mi ẹ̀yin nìkan náà ẹ mọ tí ń bẹ nínú ara yín. ẹ jẹ́ ń lọ ibi tá à ń lọ kí n má bàa gbà wá lásìkò ṣé ẹ mọ̀ wípé ó tiẹ̀ ti kúrò ní àhesọ àbí wọ́n sọ pé wọ́n wípé ẹ̀yìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pẹ̀lú arábìnrin tẹ̀là olúwatóyìn ọ̀lárẹ̀wájú àti ọkọ rẹ̀ tí wọ́n pè ní adékọ́lá oríṣiríṣi èrò ni àwọn oríṣiríṣi nǹkan ni àwọn èèyàn ń kọ oríṣiríṣi èrò làwọn èèyàn ń gbé jáde àmọ́ kí n tó tẹ̀síwájú mo fi olódùmarè àti ohunkóhun tí ẹnì kọ̀ọ̀kan yín tí ẹ bá gbàgbọ́ nínú rẹ̀ bẹ̀ yìí ẹni tí a bá ń bá jà òun là á dojú ogun kọ kò jẹ́ bí kò ní yẹ kó jẹ́ wípé ẹni tọ́rọ̀ ọkàn ò lẹ́ẹ̀mọ́ ni lára mo fi eléyìí ṣe lórí àwọ àwọn ọmọ tí Tẹ̀là Ọlámiwájú Olúwatóyìn bí ó kùnà ó sì tako ẹ̀tọ́ ọmọdé láwùjọ láti máa bí ẹ̀wòrán àwọn ọmọ kéékèèké sí ọ̀rọ̀ tí ó ṣeé ṣe kó fa àkóbá fún ọjọ́ iwájú wọn. èmi lérò wípé ọ̀pọ̀ nínú ẹ̀yin tí ẹ̀ ń ṣe tí ẹ̀ fi àwòrán àwọn ọmọ yìí síta mo gbàgbọ́ wípé ẹ ò mọ̀ torí òfin wà tó tako irúfẹ́ ìwà yìí ọmọ ò ní àṣẹ tàbí agbára lórí ẹni tí ó bí àbí ibi tí wọ́n ó bí sí mo sì lérò pé gbogbo wa la mọ̀ yìí bàbá àti ìyá tí ẹnìkọ̀ọ̀kan wá ní lásìkò yìí kì í ṣe àwa la sọ wípé a fẹ́ ní wọn ní bàbá àbí a fẹ́ ní wọn ní ìyá àgbà ìbí wọn wá ni ibi tí kò wá wá gbà wá ìyá ló mọ ibi tí ó rìn dé olómọ ẹni tó jẹ́ ojúlówó bàbá èyí ganan ló sì bí òwe yorùbá tí mo fi síta lánàá wípé fífa bá ní àfẹwúrẹ́ bọ bàbá ẹni ìyá ẹni là á gbélé lọ́wọ́ là á gbé ilé lọ́wọ́ mo wá bi yín wípé kí nìdí ẹ yẹ kí n fi àsìkò yìí dúpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn olóye èèyàn tí wọ́n fèsì sí àtẹ̀jáde yìí bàbá ọ̀jẹ̀ ṣí náà ẹ̀ka alẹ́ o alẹ́ làwa wà lápá ọ̀dọ̀ bíi lápá ọ̀dọ̀ wa ń bí ọ̀sán lẹ́yìn wà ẹ̀ka àsán lọ́dọ̀ tiyín ẹ̀ka alẹ́ lápá ọ̀dọ̀ tiwa tó bá wù yín láti dá sí i mo lè gbé yín wọlé lásìkò yìí láti fi ààyè gbà yín kí n gbọ́ nǹkan tẹ́ ẹ fẹ́ sọ mo ti ń gbìyànjú láti gbé yín wọlé ẹ gbà á lápá ọ̀dọ̀ yín kẹ́ ẹ wọlé ẹni tó bá láǹfààní láti wà pẹ̀lú wa ní tààrà tábà báyìí bí ẹ bá fẹ́ láti dá sí ọ̀rọ̀ tó ń lọ kí ló ṣẹlẹ̀ tí ẹ ò fẹ́ sọ̀rọ̀ lójú gbangba báyìí torí mo fi ìpèpè yín ẹ dákun ẹ fún mi ní ìṣẹ́jú kan. mo pè yín láti wọlé àmọ́ ẹ fúnra yín sọ wípé ẹ ò wọlé. ó dáa ẹ jẹ́ kémi ó máa tẹ̀síwájú ńgbà náà gẹ́gẹ́ bí mo ṣe ń bá a bọ̀ torí ẹni ó bá bá a lọ ló bá kú. a ní ìyá lọ́mọ ibi tó dé tó ti bímọ bí ọ̀rọ̀ bá wá jẹyọ tàbí àríyànjiyàn bá wá wáyé lórí ẹni tó jẹ́ bàbá ẹ dákun èwo ń tàwọn ọmọ tẹ́ fi ń gbé àwòrán àwọn ọmọ ọlọ́mọ sórí ayélujára bẹ́ẹ̀ púpọ̀ èyí tẹ́ ń ṣe kínní ẹ̀yin náà bímọ tiyín ẹni tí ò tí ì bí ní ìsìn náà ó bí tiẹ̀ ẹ ò sì ronú sí wípé àwọn gbígbé àwòrán àwọn ọmọ yìí síta ó lè ṣe àkóbá fún ìrìnàjò ayé wọn lọ́jọ́ iwájú ṣó wáá yẹ kẹ́ ẹ torí àṣìṣe ìyá kẹ́ ẹ bà ọjọ́ iwájú àwọn ọmọ ọlọ́mọ jẹ́ mo yà síbẹ̀ òun láti fi pe àkíyèsí yìí sí gbogbo àtẹ̀jáde àríwísí ìfèrè ènìyàn ohunkóhun tí ẹ bá fẹ́ kọ lórí ìṣẹ̀lẹ̀ ti arábìnrin tẹ̀là Olúwatóyìn Ọlárewájú àwòrán tiẹ̀ àwòrán ti Adékọ́lá tó jẹ́ ọkọ ẹ̀ àwòrán ti ṣẹ́gun tó jẹ́ bàbá àkọ́bí àwọn tí wọ́n ti gé àgbà tí wọ́n ti gbọ́njú tí wọ́n mọ̀ tí wọ́n ṣe tí wọ́n jẹ́ wà gẹ́gẹ́ bí ọ̀kan lára tó ní ohun pàtó ṣe lórí ìṣẹ̀lẹ̀ yìí àwọn ni kẹ́ ẹ mọ́ gbé àwòrán wọn kiri. ṣé ẹ mọ̀ wípé afárá káṣá ìṣẹ̀lẹ̀ lásán ni àwọn ọmọ yìí tí olóyìnbó máa ń pè wọ́n ní victims afárá káṣá ìṣẹ̀lẹ̀ lásán ni àwọn ọmọ yìí ẹ má jẹ́ kí àwòrán wọn ibi tẹ́ ẹ bá ti rí i pé àwòrán àwọn àti bàbá àti ìyá wọn ló wà bẹ́ẹ̀ ẹ wá nǹkan kan fi kún ojú àwọn ọmọ ó jẹ́ wípé àwọn tí wọ́n ti dàgbà tí wọ́n kópa nínú ìṣẹ̀lẹ̀ gangan àwọn ni ojú wọn hàn dé mo rò pé ohun tí mo mẹ́nubà yé wa torí wípé lábẹ́ òfin orílẹ̀-èdè kan jẹ́ ibi tí oníkálukú ti ń ṣe bó ṣe fẹ́ ni tó bá ṣe pé ibi tí òfin ti múlẹ̀ gbogbo àwọn tó lu àwòrán àwọn ọmọ yìí láì ojú wọn ló yẹ kí wọ́n ti fi kélé òfin gbé torí pé ó tako òfin ẹbí ìgbà tẹ́ẹ̀tẹ́ tó àwọn ọmọ tẹ́ẹ̀tẹ́ lójúmọ́ lẹ́nu. gudugbele tó tiẹ̀ ti jálẹ̀ náà la ṣe ń yanjú lọ́wọ́ ṣé ẹ mọ̀ wípé mo padà sórí ìbéèrè tí mo bi wá lánàá pé bífá ẹni bá bífá bá ní afẹ́wúrẹ́ bọ́ bàbá ẹni ìyá ẹni là á gbé lé lọ́wọ́ ẹ rí wípé odù náà mọ àwọn àgbà mọ̀ wípé ìyá nìkan ló lè ló mọ ibi tó rìdè òun gangan ló lè sọ pàtó bàbá tó bímọ ìdí tó fi jẹ́ wípé ewúrẹ́ tá a bá fẹ́ fi bọ bàbá ẹni àìgbé e fún bàbá tí ń tọ́jú ẹni nìkan pàápàá tá a bá fẹ́ kẹ́bọ ó tètè fi kó tètè dà ìyálẹ̀ gbélé lọ́wọ́ olówó àmọ́ ibi tí ó rìn dé olómọ irú àwọn ìgbésẹ̀ tó gbé olómọ àwọn nǹkan tó ti ṣe láti lè mọ wípé ẹni báyìí ni bàbá ní tòótọ́ nígbà tọ́rọ̀ ti wá rí báyìí wọ́n ní àyẹ̀wò DNA ó fi hàn pé odidi ọmọ mẹ́rin kì í ṣe ọmọ kan o kì í ṣe méjì o odidi ọmọ mẹ́rin kì í ṣe ti ọkọ tí ẹjọ́ gbẹdúlé tí ẹjọ́ wà nínú ilé tí ẹjọ́ wà papọ̀ fún odidi ọdún mẹ́rìndínlógún torí gẹ́gẹ́ bí a ṣe ọdún two ni wọ́n ti ṣe ìgbéyàwó ọdún two gan náà ni wọ́n sì bí eléyìí tó jẹ́ àkọ́bí èyí tí wọ́n sọ wípé ó jẹ́ ti arákùnrin Ṣẹ́gun láàrin ọdún two thousand and seven sí ọdún twenty twenty three ló fi wá rí ìrìn àjò òun fi wá bí ọmọ mẹ́rin bí kàbá rojọ́ ìkàkọ́ ni ó dáa àwọn nǹkan kan wà tó ṣe wípé bí èèyàn bá ti jẹ̀bi ó sàn kéèyàn ó mọ̀ wí nǹkan kan mi ò ṣètò yìí láti kà ọ́ má gbélébù pé bóyá láti tàbùkù ṣùgbọ́n rí nǹkan tó ṣẹlẹ̀ yìí àṣírí tó wà ńlẹ̀ tí ẹ̀rí ẹyọ ẹnìkan sọ fúnfún nínú òrìn àjò ọdún mẹ́rìndínlógún ṣé bẹ́ẹ̀ nínú yín ọ̀dí tó ni àṣírí tó wà tí ẹ ní ẹlẹ́rìí pé bóyá àsìkò kan tí ẹ wá o tẹ́ ẹ fi bá ọkọ yín jà wípé kó wá lọ ilé ìwòsàn lọ ṣe àyẹ̀wò ara rẹ o àbí pé àsìkò kan tí ẹ wá o tẹ́ ẹ jọ lọ sílé ìwòsàn tí àyẹ̀wò àyẹ̀wò ìlera fi hàn pé lóòótọ́ àti òdodo ni ọkùnrin ní àìpèníjà láti lè jẹ́ kí àtọ̀ rẹ̀ ó dọmọ sì ní ẹ̀rí pé nígbà tẹ́ ẹ lọ ilé ìwòsàn báyìí báyìí lẹ lọ o àyẹ̀wò tẹ́ ẹ ṣe rèé o nǹkan tẹ́ ìgbésẹ̀ tẹ́ ẹ gbé lórí ẹ̀ rèé o ẹ wá kò sí àsìkò kankan tẹ́ ẹ fi jọ jà lé lórí kò sí àsìkò kankan tẹ́ ẹ fi jọ ṣe àríyànjiyàn lórí ẹ̀ kò sí àpò wá sí ẹnì kankan ẹ̀bọ bíi ìníwájú bíi wá ni obìnrin dinú tó bá náà ni kò wá sí ẹnì kankan bóyá àbúrò tiyín ṣẹbẹ́yìn náà gbọ́n tábúrò tiyín gangan sọ nípa ẹ̀ ọ̀rọ̀ tí àṣírí tí ẹ wá tú láàrin ìrìn àjò ọdún mẹ́rìndínlógún kò nílò kẹ́ ẹ máa tú mọ́ lásìkò ẹ̀ téèyàn bá ti jẹ̀bi táwọn àbá ṣe sọ èèyàn dákẹ́ ni lọ́wọ́ fi tètè tán lẹ̀ àwọn àgbà bọ̀ wọ́n ní àjẹ̀bí mọ́mọ́ ìní kò gùn bàlù ó ṣeé ṣe bóyá nígbà tí ọ̀rọ̀ ọ̀hún ṣe nígbà tẹ́ ti rí wípé àyẹ̀wò ẹ̀jẹ̀ àwọn ọmọ ti ń fi hàn kò yẹ kẹ́ ẹ tiẹ̀ rí nǹkan kan mọ́ ó ṣeé ṣe bóyá bẹ́ẹ̀ bá wí nǹkan kan gbogbo àwọn tí wọ́n láǹfààní láti máa tú orí ẹ̀rọ ayélujára yín láti máa mú orúkọ mú ibi tẹ́ ẹ ti ń ṣiṣẹ́ mú ibi tẹ́ ẹ ń gbé mú ìlú abínibí yín jáde bóyá wọ́n lè mọ̀ rí mú gan. àmọ́ ó jọ ń pé ọ̀rọ̀ yìí ti ń jọ ti àjẹ̀bí mọ́mọ́ ìwọ àjẹ̀bí mọ́mọ́ tẹ́yìn wá wí ló fẹ́ mọ́ ta àbùkù lọ́dọ̀ àwọn ọmọ ó ní mo ṣe ní kí n pe àkíyèsí yín sí i ẹ má gbàgbé o èmi ò dá yín lẹ́jọ́ kò sí ní ọwọ́ mi láti ṣe ìdájọ́ àkíyèsí pàtàkì ó ní mo fi pè yín sí. Si mo wá tún jẹ́ kí n wá yàbàrá kí n fi pe àkíyèsí gbogbo àwa obìnrin náà torí ṣe bíbí a ò bá ní parọ́ ní ìgbà míì àwọn nǹkan míì a máa fi sí ọ̀dọ̀ ọkùnrin tí wọ́n á máa lo ipò ọkùnrin ni tí wọ́n yìí lákàsí ọkùnrin díẹ̀ ni máa ní àkàsí pàápàá tọ́rọ̀ bá jẹ mọ́ ọ̀rọ̀ ìlera ọ̀pọ̀lọpọ̀ wọn owó owó owó owó owó ni wọ́n á máa wá kiri àmọ́ nǹkan tó o bá ti mọ̀ wípé ó ṣe pàtàkì sọ síta jà níjà káwọn èèyàn ó mọ̀ wípé o tara ẹjọ́ sọ̀rọ̀ lórí ẹ̀ kì í wá ṣe wípé ó wàá wò wípé torí pé ìgbéyàwó ti ń tọ́dún mélòó kan òun ò sì ṣàyẹ̀wò àwọn àyẹ̀wò tí wọ́n sì ṣe ó fi hàn wípé lóòótọ́ ló dángájíá ò ní àìlera kankan nínú ara kò sí kùdìẹ̀kudìẹ kankan níbì kankan nínú ìlera rẹ ò wá wò pé nígbà tí àyẹ̀wò tí àbájáde àyẹ̀wò ti fi hàn wípé o dáńtọ́ kí n tó kù ní kó o nọsẹ̀ ta. ká tiẹ̀ wá sọ wípé ìtìgbọ̀ngbọ̀n torí ní ìgbà míì obìnrin ni mí mo sì mọ táwọn èèyàn máa fi ojú ẹni tí bá tí ó bá wojú ọlọ́run tí wọ́n máa fojú ẹ̀ rí níbi gbogbo àti ilé ìjọsìn àti ibi iṣẹ́ àti kínní ká tiẹ̀ wá sọ wípé ìtìgbọ̀ngbọ̀n wá pọ̀ kò yẹ kó kọjá ọmọ kan n ò bá sì ti ṣe ọmọ kan ó lè padà sọ fún un àmọ́ ká wá pé ó wúwo lẹ́nu ẹ̀ ṣe rí ní ìgbà míì béèyàn bá ní kó o mọ́sẹ̀ sínú ilé èèyàn máa padà ṣẹlẹ́yà kan ìní ọ̀rọ̀ tó bá ti jẹ mọ́ ká sọ ká tètè sọ ká jọ yanjú ẹ̀ láàrin ara wa bó bá wá ti di wípé àárín yanjú láàrin ara wa wẹ́ni tí o bá lè finú tán kán bá yín dá sí i bẹ́lẹ́yìn náà ò bá wá ṣiṣẹ́ ilẹ̀ kò kéra eléyìí tó fi wá máa sọ wípé o fẹ́ fi nǹkan àìtọ́ bo àṣírí ohun tí ò yẹ ká sọ wípé lóòótọ́ ni nǹkan tí àǹtí tó yìí ń sọ ní ìsìn pé ọkùnrin ṣó ṣeé ṣe kí ọkùnrin wọn gbà kó òun ní àìlera kó sì fún ara rẹ̀ bí ẹjọ́ re ojútáyé àbẹ́ mọ̀ pé ojútáyé ni ọ̀dọ̀ aláàjì oríyọmí hamzat mi ì lérò wípé èèyàn lè mọ̀ ipò ò ní àìlera tó bá ṣe pé wọ́n ti fi ìgbà kankan jàrí sírísírí àbí wọ́n ti fi ìgbà kankan lọ sí ilé ìwòsàn láti ní ẹ̀rí wípé lóòótọ́ àti òdodo ni arákùnrin yìí ní àìlera nínú ara kò lè láìlera kó gbọ́ wípé ò ní àìlera àtọ̀ kó tún wá fúnra rẹ̀ nígboyà láti ewé afárafẹ́fẹ́ níbi tí ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn ti ń wò wọ́n lẹ́ẹ̀kan ṣoṣo. ó túmọ̀ sí wípé ọ̀pọ̀lọpọ̀ àṣírí ní ń bẹ nínú ọ̀rọ̀ yìí. àwọn ní ìgbà míì sì lélẹ́yìí àwọn àṣírí kan sì wà wà tó ṣe pé bẹ́ẹ̀ bá ti tú lásìkò tó tọ́ ó sàn kẹ́ ẹ sọ́ di ìtì ọ̀gẹ̀dẹ̀ kẹ̀gí ó rà màyín nínú torí wípé bẹ́ẹ̀ àṣírí tẹ̀ ẹ̀ sọ lásìkò èyí náà ẹ̀ rò ó ọdún mẹ́rìndínlógún àṣírí tẹ̀ ẹ̀ tún gbà tẹ̀ ẹ̀ wà lọ́dún márùn-ún tẹ́ ẹ̀ tún gbà tẹ́ ẹ wà lọ́dún mẹ́wàá tẹ́ wá lẹ́ ẹ ṣetán ẹ fẹ́ tu lẹ́yìn ọdún mẹ́rìndínlógún ẹ jẹ́ rà sínú yín. dípò tẹ́ ẹ fi wọn wá àwíjàre gẹ́gẹ́ bí tí ẹ̀yin bá jẹ́ abiyamọ nítòótọ́ tí ẹ sì bìkítà lórí ọjọ́ iwájú àwọn ọmọ yìí torí pọ́rọ̀ ń ka àwọn ọmọdé gan wà lára tó jẹ́ kó ka mi lára tí ẹ̀yin sì bìkítà lórí kí ọjọ́ iwájú àwọn ọmọ yìí ò dáa tí wọn ò fi ní padà di ẹni tí wọn mọ sọ̀rọ̀ láàrin akẹgbẹ́ wọn tí wọ́n mọ̀ ní ọ̀hún ẹ̀yin ẹ̀yin tí rí mọ́mí ẹ̀yin ṣe kinní kan ẹ̀yin tí nǹkan kan táwọn ọmọ yìí ò fi ní padà bọ̀ á máa rí ọ̀rọ̀ àròkàn tí ń fa ẹkún àsundà nínú ìrìn àjò ọjọ́ iwájú wọn ó sọ̀kẹ́ ẹ mọ̀ wulẹ̀ sọ nǹkan kan mọ́. èyí ò báwọn àwò gédégbé ní ti ọkọ ìyàwó náà ó hàn gédégbé wípé àìlera kan ń bẹ nínú àtọ̀ wọn tẹ́yìn náà báwo báwo ni ẹ ṣe jọ gbé tẹ́ ẹ jọ ń sùn gẹ́gẹ́ bíi tọkọtaya fún ọdún mẹ́rìndínlógún tí kankan nínú ọmọ yìí kò tiẹ̀ wá ní bí wọ́n ṣe ṣàlàyé ẹ̀ wọ́n ní zero percent kò tiẹ̀ wá sí àpẹẹrẹ kò tiẹ̀ sí àmì pé ìlà kékeré kankan wà báyìí tó fi ara pẹ́ àtọ̀ tẹ̀yìn nínú àwọn ọmọ yìí ẹ̀yin náà sì fura pé nǹkan kan nǹkan kan ń ṣẹlẹ̀ níbì kan. tá a bá wá ní ayé di ayé òyìnbó la fẹ́ fojú egbò tẹ́lẹ̀ yóò padà yóò padà yọ ọ́ lẹ̀ fún ni. nítorí eléyìí àti bọ̀dákọ́lá àti àǹtí tóyìn gbogbo àwọn ohun tẹ́ ẹ̀ mọ̀ ṣe àwọn èsì ìfọ̀rọ̀wánilẹ́nuwò tẹ́ ẹ̀ mọ̀ fèsì sí ẹ máa lérú ẹ máa ní lọ́kàn wípé àwọn ọmọ yìí wọn ò sí nínú ọ̀rọ̀ wọ́n kàn wọ́n kàn lùgbàdì láti ṣe ọ̀dọ̀ òbí yà ni kì í sì ṣe ẹ̀bi tiwọn torí kò kò sí ọmọ kò sí ẹni tó ní àṣẹ láti sọ pọ́dọ̀ òbí báyìí ni mo fẹ́ bọ́ sí ọ̀dọ̀ ẹni báyìí ni kò bí mi adẹ́dà tó mọ ìdí tó fi mú àwọn ọmọ òun wá adẹ́dà náà lẹ́wàá bọ̀wọ̀ fún láti ní ọjọ́ iwájú àwọn ọmọ yìí lọ́kàn. ṣé rí tó bá ṣe wípé ọkọ ìyàwó gan-an lámòjúkú ó ṣeé ṣe kó mọ́ ṣàṣedànù torí bí wọn ò bá fi padà fi sùúrù yanjú ọ̀rọ̀ yìí àtẹnìkíní àtẹnìkejì ló ṣeé ṣe kó pàdánù ìdí ni wípé ọmọ tẹ àwọn ọmọ tẹ ẹ ti pè lójú táyé lọmọ àlè ṣó ṣeé ṣe kẹ ẹ padà délé tán kẹ ẹ pè kẹ wá ní ọmọ ọkọ ẹ tiẹ̀ wá wò rìn àjò táwọn ọmọ òun ti rìn ọmọ títí ń jẹ́ orúkọ yíbọ irú àkọ́bí tó jọmọ ọdún mẹ́rìndínlógún bí ẹ̀kọ́ ẹ̀ bá yá ó lè ti dé bí ìpele àṣekágbá ní secondary school yún ss3 tó ti fi ó kọ yín ṣe wàhẹ́ẹ̀kì sásìkò yìí ni yóò mọ lọmọ padà yóò lọmọ pààrọ̀ ọkọ. èmi sì ti rí àpẹẹrẹ ọmọ tí wọ́n dìídì pè lọ́mọ àlè ń tòótọ́ tó sọ fún wọn wípé àwọn ni wọ́n mọ ibi tí wọ́n ti rí ní tí wọ́n ń sọ ẹni tóun mọ̀ ní baba láti bẹ̀rẹ̀ nígbà tóun wà ní kékeré ẹni baba ní lóun mọ̀ ní baba gbogbo ìrìn àjò ẹ̀kọ́ òun lọ títí dé ìpele tóun dé yìí ẹni tó mọ̀ ní baba náà lòun ó mọ̀ ní baba títí láéláé torí wípé ẹni yìí ní ìwà gidi ó ṣe ojúṣe bàbá lára ọmọ nítorí eléyìí mi ò ní pẹ́ lọ torí mo ti sọ fún wa pé àsìkò díẹ̀ ni mo fẹ́ lò fún àwọn ìdí pàtàkì kan kókó mẹ́ta tí mo fẹ́ kí ẹ dì mú nínú ohun tí a ti gbéyẹ̀wò lálẹ́ yìí alákọ̀ọ́kọ́ ẹ má lo àwòrán àwọn ọmọ yìí mọ́ lórí ayélujára àwọn ọmọ kọ́ ló ṣẹ̀ àwọn kọ́ ni wọ́n bíra wọn àwọn kọ́ wọ́n ti ra wọn sínú àǹtí Tóyìn ẹ fi àwọn ọmọ ọlọ́mọ sílẹ̀ ẹ jẹ́ kí wọ́n bí ayé tiwọn. kókó ẹlẹ́ẹ̀kejì ara arábìnrin Tóyìn Tẹ̀là Ọlárewájú ọ̀rọ̀ òtà lẹ́nu ọ̀rọ̀ ẹni ó gbá díẹ̀ wà ló fẹ́ fẹ́ bá sí é ni sádìẹ jẹ́ bí ọmọ tẹ́ ń gbé òkè jò ni a ti ṣe àṣìṣe kò sí àwíjàre kankan kò sí àṣírí kankan tí ẹ fẹ́ túmọ̀ àṣírí tẹ́ ẹ dì sínú fún ọdún mẹ́rìndínlógún tẹ́ ẹ rí ẹyọ ẹnìkan sọ nípa ẹ̀ fún ẹ mọ̀ wulẹ̀ sọ fún wa mọ́ àfẹ́ gbọ́ tó bá ṣe wí pé lóòótọ́ ló bí ọ̀rọ̀ àtọ̀ ni ẹyọ kan kódà kò jẹ́ méjì ni ọ̀rọ̀ ìbádùn lẹ́nu yín odidi mẹ́rin ó hàn pé ẹ ní lọ́wọ́ ẹ dì sẹ́rù nítorí eléyìí fún ààbò ara ti yín àti fún ọjọ́ ọ̀la àwọn ọmọ yìí torí ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ ẹran ìbíyẹni ọ̀rọ̀ táyìn ń sọ pé àwọn èèyàn fẹ́ gbé jáde wípé ẹ tún ti sọ̀rọ̀ ẹ tún ti wí báyìí o òun ló ń jẹ́ kí wọ́n máa kó àwọn ọmọ mọ́ yín tá fi wá mú tó fi jẹ́ wípé bí ẹ bá ṣe ń lo àwòrán yín wọ́n ń lo àwòrán àwọn ọmọ ọ̀rọ̀ yóò sì kan àwọn ọmọ torí wọ́n ní ọjọ́ ọ̀la tiwọn láti lò ẹ má fi ìsì yìí ti ìsì òní ti yín ẹ má fi tàbùkù ọ̀la àwọn ọmọ ọlọ́mọ ẹgbà yé ti ẹ ti ń tayé ti yín bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe báyìí ẹ rọra kọjú mọ́ ti yín ojúṣe tẹ́ ẹ bá mọ̀ pé ó tọ́ òní kẹ́ ẹ ṣe fáwọn ọmọ àmọ́ ẹ má wulẹ̀ sọ nǹkan kan mọ́ ẹ ti jẹ̀bi kì í ṣe ẹyọ kan kì í ṣe méjì odidi mẹ́rin èyí náà ẹ jókòó ẹ tún gbé yẹ̀wò nígbà wo ti dóbi méjì tẹ́ ti rí pé nǹkan kan ò sì yí padà lára ọkọ ló yẹ kẹ́ ẹ ti wulẹ̀ pọ́ńtà tẹ́ ẹ bá wà ń ta kò sẹ́ni tí ó sọ nǹkan ṣe àgbàlagbà ni yín kò sẹ́ni tí ó sọ nǹkan tẹ́ ń ṣe kò sẹ́ni tí ó sọ bí bó bá ṣe wù yín ni kẹ́ ẹ ṣe ẹ lè ṣe ara yín ṣùgbọ́n níwọ̀n àbá àti ìgbà tẹ́ ẹ ti wà lábẹ́ òdìdí mẹ́rin ẹ dákun ẹ mọ wulẹ̀ wí nǹkan kan mọ́ kọ́wọ́ yóò mọ̀ bá dàbí ìta jẹ̀bi mọ́mọ́ tí wọ́n ní ikogun jà lù ú eléyìí tí kókó ẹlẹ́ẹ̀kẹta tí mo fi wá kàdí ẹ̀ òun ni tọkọ ìyàwó lábẹ́ tọkọ ìyàwó yìí kókó méjì ni mo mẹ́nuba alákọ̀ọ́kọ́ wọn ẹ ní láti lọ sí ilé ìwòsàn láti ṣe àyẹ̀wò ara yín kẹ́ mọ́ bá mọ́ ṣàṣedànù sí torí bí ẹ ò bá ṣe àyẹ̀wò ara yín láti ṣe àtúnṣe àti ìtọ́jú tó péye fún ìlera yín lórí àtọ̀ bẹ́ẹ̀ fẹ́ obìnrin mẹ́rin bí wọ́n bá ti ń dúró díẹ̀ tí wọ́n rí i pé bákan náà lọ́mọ tó bí gbogbo wọn mọ̀nà sẹ́ẹ̀ta ni. bí ẹ bá wá fẹ́ ṣe àyẹ̀wò ara yín àjẹpẹ́ làmójú kú o ìyẹn tó ṣẹlẹ̀ sí yín ọmọ ṣẹlẹ̀ sáwọn àgbà àtijọ́ tí wọ́n mọ̀ ẹ́ làmójú kú o ẹ làmójú kú ẹ sì mọ̀ tọ́jú àwọn ọmọ dáadáa bẹ́ẹ̀ bá ti ń tọ́jú wọn bó ṣe tọ́ kódà bẹ́ẹ̀ nìkan dìde lójọ́ nígbà kan pé òun dìde òun lòún lu ọmọ àwọn ọmọ fúnra wọn ni wọ́n sọ wípé yìí kan bàbá àwọn torí ẹni táwọn mọ̀ ní bàbá ó ṣe ẹ̀tọ́ bàbá ló bí àwọn àmọ́ bí ẹ bá ṣe ìtọ́jú tó péye fún ìlera ara yín bẹ́ẹ̀ wá fẹ́ obìnrin ilé tẹ̀ ń sọ ọ́ ẹ kàn fún rara yín ẹ kàn para yín dànù láìtó ọjọ́ ẹ fún rara yín ní ìṣòro tí ó mú yín gbójú ọjọ́ orí yín lọ ṣé ẹ mọ̀ wípé ara tó yára gbó ni ó ní ìrònú wà tẹ́ ń wo àwọn ọmọ báyìí dípò kẹ́ wò wọ́n kẹ́ rẹ́rìn tẹ́ wà ń wò wọ́n tẹ́ tẹ́ mi ó ní iye ẹ̀jẹ̀ tó jáde o bẹ́yìn fúnra yín bá fẹ́ gbáyé tẹ́ fẹ́ gbáyé tẹ́ fẹ́ jèrè ara yín tẹ́ fẹ́ káwọn tó bí yín àwọn tó súnmọ́ yín àwọn tí wọ́n ti ṣe ìrànlọ́wọ́ kan tàbí kejì so nínú ìrìn àjò ara ayé yín tẹ́ fẹ́ kí wọ́n ó jèrè yín ẹ ní láti tọ́jú ara yín kẹ́ sì ní àmójúkúrò àwọn àgbà tí wọ́n sọ wípé àmójúkúrò báyìí ìní jágbà ò pẹ́ òní ti ẹ rí àmọ́ bẹ́ẹ̀ bá ti ní gbogbo nǹkan tẹ́ rí lẹ́ẹ̀mọ́ sọ̀rọ̀ lé lórí lẹ́ẹ̀mọ́ hùwà lé lórí èyí ó kù dá èyí ó kù láìpẹ́ ọjọ́ ni o ibi tí màá ti wọn lọ fún tòní rèé. dákun òwe pàtàkì tí ẹ lè ṣe fún wa ò ní pé ẹ bá mi tan ètò yìí ẹ bá mi tàn kálẹ̀ ẹ jẹ́ kí àǹtí Tóyìn Tẹ̀là Ọlárewájú ẹ jẹ́ kí wọ́n láǹfààní láti wò ó ẹ jẹ́ kí gbogbo àwọn èèyàn tí wọ́n ń gbé àwòrán àwọn ọmọ kéékèèké yìí síta ẹ jẹ́ kí wọ́n láǹfààní láti wò ó kí wọ́n ó lè mọ̀ wípé ìtẹ́ ẹ̀tọ́ àwọn ọmọ yìí mọ́lẹ̀ ò ní bí wọ́n ṣe ń gbé àwòrán wọn jáde torí wípé wọn ò lọ́wọ́ wọn ò lẹ́sẹ̀ nínú ọ̀rọ̀ yìí àwọn wọ́n bára wọn nínú ẹ̀ ni ẹ jẹ́ kí ọkọ ìyàwó náà ò rí fọ́nrán yìí wò kí wọ́n lè mọ̀ wípé báwọn gan bá fẹ́ gbé ayé tí wọ́n fẹ́ ní fọkànbalẹ̀ wọ́n nílò láti lọ ṣe àyẹ̀wò ara wọn kí wọ́n ó ṣe ìtọ́jú tó péye fúnra wọn kí wọ́n tó lérò láti tẹ̀síwájú torí níbi táwọn ọ̀dẹ́dúró bí wọ́n tẹ̀síwájú láì tọ́jú ara wọn èyí tó ṣẹlẹ̀ yìí ni yóò mọ̀ ṣẹlẹ̀ lọ kò sẹ́ni tó gbàdúrà kó wáyé asán torí ẹ̀yin náà mọ̀ wípé àwùjọ wa kò wọ́n yìí sábà pọkùnrin lágàn obìnrin náà ni wọ́n máa ní obìnrin làgàn ẹ lọ ilé ìwòsàn ẹ lọ ẹ lọ ilé ilé ìjọsìn káàkiri bí wọ́n bá ti ń gbàdúrà wípé ẹ ti ń wọ ọmọ obìnrin máa jáde àwọn ọkùnrin yìí jáde obìnrin tó bá sì ti wá rí wípé òun nìkan lòun ń jáde ní gbogbo ìgbà tí gbogbo àyẹ̀wò sì ti fi hàn wípé kò sí nǹkan kan tí ń ṣe lára bí ò bá ní ọkàn tó tó le láti gba ìwọ̀sí mọ́ra yóò nà sẹ́ẹ̀tà èyí tí tàǹtí tó yìí kàn fi wá di pé ó ń kọ gbogbo ayé ní àà ní wípé ó pọ̀ jù ibi tí a ò bá ti fẹ́ ọkùnrin tó bá ti mọ̀ wípé òun ò fẹ́ kí ọ̀rọ̀ ó di wípé irú tó ṣẹlẹ̀ sí wàdàkọ́lẹ̀ ó ṣẹlẹ̀ sí òun bó bá ti di pé ó ti ń tó bí oṣù márùn-ún oṣù mẹ́fà ẹ̀ṣẹ̀gbéyàwó tọ́mọ tí nǹkan ò dúró ẹ̀yin méjèèjì ẹ jọ lọ ṣe àyẹ̀wò papọ̀ ẹ jọ lọ ṣe ìtọ́jú ara yín papọ̀ ẹ má jò jẹ́ pọ́bìnrin nìkan lẹ́nu ó máa ṣètọ́jú ara torí nígbà tí wọ́n lójú ó ní gbèdéke wàhálà tẹ́mi obìnrin gbé tó bá ti di pé wàhálà ti pọ̀ jù tó sì ti rí tó sì kíyèsí pé gbogbo àbájáde gbogbo àyẹ̀wò fi hàn wípé nǹkan kan ò ṣeun ìní máa ń fa ọ̀pọ̀lọpọ̀ náà ṣẹ́ẹ̀ta ńgbà ẹ̀ bá wà lọ tẹ́ ẹ bá wà bọ̀ ẹ ní ó ṣe kinní kan ẹgbẹ́ àkíyèsí kó ní kálukú ó di tiẹ̀ mú gbogbo wa ọ̀rọ̀ àwa ọmọ kì í ṣe ojúṣe obìnrin nìkan àtobìnrin àtọkùnrin òun ló kàn àmọ́ bẹ́ẹ̀ yẹn bá ti wá jẹ ẹ̀bi burúkú yìí dákẹ́ni kéèyàn mọ̀ wulẹ̀ sọ nǹkan agbẹ̀mí ṣetán padà relé ìdáró báyìí àlùkò mi tún ti gbàyẹ́ ìṣẹ̀ṣẹ̀ ń gba padà relé ìkóso lékelèké mi tún ti ṣetán báyìí ó ń padà relé ìkẹfọn tuntun èmi á máa sọ pé mi ò ní bá wọn lọ ọ̀lọ́ ẹja tó lọ tí òde sálẹ̀ omi olúwàbùkọ́lá mi ò ní bá wọn lọ ìlọ kọ̀ọ̀kan tó lọ tí òde sálẹ̀ odò èmi ni màá lọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì ìṣẹ̀dálẹ̀ abínibí wa ni màá tún bá pàdé bó bá di ní ọjọ́ mi ọjọ́ ìwé ògédé ire báyìí lójú owó bí ògédé ire lójú tèmi àti gbogbo yóò mọ rí ní gbogbo ìgbà olúwàbùkọ́lá adélèké adégbọlá dábìrì fún yín pé káfíre àtayọ̀ pàdé lọ́jọ́ míì ọjọ́ ire.